وعلى آله وصحبه أجمعين وبعد عباد الله اشهد الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعلموا أن رسول الله صلى الله عليه وآله وسلم قال الشريف كلكم راع وكلكم مسؤول عن رعيته الإمام راعي وهو مسؤول عن رعيته والرجل راعي وهو مسؤول عن رعيته والمرأة راعية في بيت زوجه زوجها وهي رقية وهي مسؤولة عن رقيتها كلكم راع وكلكم مسؤول عن رقيته أبدا الله تعالى وبكي وكذا في شمال سوري وشوفوا يعني الكوان àmbẹ̀láyé àmbẹ̀láyé àṣùwàláyé lọ́wọ́ kára àkámọ́ ti àkásùkò yìí àdúgbẹ́ fún àwọn ọ̀tàrà àwọn abẹ́ ọlọ́run ọba alágbára olùkápá tó mọ́ta wá sí fún yàjẹ́ ìṣàmọ́ wa àkọ́kọ́ ìṣàkóríkì àwọn ẹ̀ṣẹ̀ ọkùn wa ẹ̀ẹ́kejì ó sàmójú kúrò níbi àwọn àṣìṣe wa ẹ̀ẹ́dẹ́ka ó sì fẹ́ wa ẹgbẹ́ òyọ̀nù sí wa. Ìjẹ́ ilé kò ṣe nìkan tí ọdún kan kí òdòdó àyàfi ọgọ́rùn-ún sàárá bá sí òkè méjì lè lè mẹ́ta. Ìjẹ́ ìjẹ́ ọgọ́rùn sàárá ẹ̀mí òní oran ṣẹlá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam gbogbo àgbàlá ayé pápá láì dá ẹnìkan sí láì yọ ẹnìkan lẹ̀. ìkẹ́ ọlọ́run ọ̀nà ọlọ́run àtọ̀rẹ̀ fún ìṣẹ́lá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam àwọn ará rẹ̀ tí wọ́n máa pẹ̀lú àwọn sọ̀hábà rẹ̀ fún gbàgbà pátápátá lẹ́yìn ilé ẹ̀kọ́ ìfẹ́kù sínú alákùnrin ẹ̀yìn nígbà tó o lò ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́mọ ọba ní kọ̀ọ̀rọ̀ àti ní gbangba. ká lọ máa nà ilé òṣìṣẹ́ náà Muhammad sọ́lọ́ bọ́ọ̀bù àríwá àríwá ìwọ̀kọ́dá nínú ọ̀rọ̀ rẹ̀ tó bá láfẹ́ àwọ̀sọ wípé gbogbo yín pátá ní adáhùn jẹ gbogbo yín á ẹni káàkiri ẹsì jẹ nípa àwọn tá a kó sábẹ́ yín lé kẹta aṣáájú adáńtẹ̀lú ápàkiri ọwọ́ rẹ̀ nípa àwọn ìsáàmì owó jíso ọkùnrin alámọ̀síkó lóun náà ápàkiri ọwọ́ rẹ̀ á fi ẹnikáàkiri ọwọ́ rẹ̀ nípa àwọn ìsáàmì owó jíso obìnrin alámọ̀síkó lóun náà ilé ọkọ rẹ̀ á ó fi béèrè lọ́wọ́ rẹ̀ yóò jẹjọ́ lórí kéde lórí àwọn tàbí ọmọdúdó nítorí náà ìṣòro pátá alábòójútó ìpàkàlẹ́jẹ́ adáhàjẹ nípa ìpàkàlẹ́jẹ́ gbogbo wa pátá ló fi kéde àwọn àti àmójútó lọ́nà tó pé nínú fúnpá wa tòun ní abala kan nínú ìṣàbójútó àwọn tí a ti sọ̀rọ̀ wọn àwọn méjì oníbáàrí àti ìyàlẹ̀ ilé abala kan nínú tí wọ́n rí ìpínlẹ̀ tí wọ́n rí tó wọ́n bèèrè lọ́wọ́ ọkùnrin àtàfẹ́ òkúta ní jimá tóbi òun náà nípa ọ̀rọ̀ òní yìí orí àwọn ilé ìwé pápá ní àwọn ọmọga ìsinmi fáàkì lọ ìdí ọ̀dẹ́ àwọn ọmọkùnkà tó ní wọn ní lọ sílé ìwé náà títí di oṣù january oṣù táàmù fi òun kà ní wọ́n gbé kalẹ̀ tó ń bọ̀ ni wọ́n tó wọlé fún ọdún ẹ̀kọ́ tuntun eléyìí ó túmọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ọmọ láàárọ̀ ní ìdí wọ́n máa pẹ́ tí wọ́n tó jì lórí ẹ̀mí àbí lórí ìbùsùn àti ọ̀sùn sí. Èrúgbé nígbà tí dé ìwé wà, á bí àwọn ọmọ yẹn pẹ́pẹ́ lọ́wọ́ ìfẹ́múra, á pàtì lọ àwọn ọkọ̀ tó fẹ́ gbé wọn lọ́ọ́ fi bẹ́ẹ̀ bí àpò márùn-ún ó lè torí ilé àwọn ọkọ̀ tó fẹ́ wá gbé ọmọ nígbà ní àpò mẹ́fà àárọ̀ lóòdì ó láti fi àwọn ọmọ nígbà mẹ́rin wọ́n sì wà. àwọn ọmọ yẹn ò ní sí ní abẹ́ wa láti ìtọ́jú aago méje àárọ̀ títí di mẹ́rin mẹ́rin àárọ̀ nípa àwọn ọmọdé kò sí lẹ́sìn tó làwọn márùn mẹ́fà láti ọmọ mi ò sí. ìjọba fún kò yí àwọn àbùkù táwọn ọmọ ìlú sí lábẹ́ wa tẹ́lẹ̀ wọ́n wà mọ́ àtàtẹ̀ wa ní ọmọdé lábẹ́ àtàtẹ̀ wa wọn ò ní sí lábẹ́ àtàtẹ̀ olùkọ́ wa. ní ọrẹ nígbà táwọn ìṣọ̀lẹ̀ ìwé pẹ́lú ilé tí wọ́n sọ ẹgbẹ́ wọn fún àwọn ìṣìdá àpò orí ilé láti ìlú fún ọ̀gbìn tàbí àpá pé àwọn láti fẹ́ ìṣeré kò ní ń pè ní ọmọ láti kò tí wọ́n wà nínú ìpínlẹ̀ yìí bàbá oríṣiríṣi ọ̀rẹ́. Eré ìpèníjà ńlá ni fún àwọn òbí ọkùnrin àti lóbìnrin nítorí ọ̀sẹ̀ a máa sọ nílẹ̀ ìgbà pé ọwọ́ tó bá ti rẹ̀ kò lè ṣùgbọ́n abẹ́ wò àwọn mẹ́rin ní ìbẹ̀rẹ̀ iṣẹ́. Nígbà tí ọwọ́ àwọn ọmọ yóò tilẹ̀ àti tó bá wáyé àwọn ọ̀pọ̀ ṣẹ̀ṣẹ̀ kan ti tó wá ń pọ̀ níwájú tó ṣe pé àsìkò ìsinmi láwọn ọ̀pọ̀ ṣẹ̀ṣẹ̀ náà ó sáwọn ọmọ ọ̀pọ̀ ṣẹ̀ṣẹ̀ ọdún àjíǹde ọ̀pọ̀ ṣẹ̀ṣẹ̀ ọdún ìfúnra ẹni lẹ́gùn lẹ́kùn ní wọ́n yẹ kí wọ́n jẹ́ àwọn ẹ̀jẹ̀ kan tó bá ẹ̀yà tó wọ́n àgbà ìlú ọ̀tọ̀ àti bọ́ọ̀lù àpótí tí wọ́n máa fẹ́ sáwọn èkó nínú àwọn ẹ̀mọ́ jẹ́ sí àtọ̀dún olùfọ́sìn ọkọ̀ tí tí ọdún rẹ̀ lọ́sẹ̀ ọkọ̀ tí tí ọdún ìbẹ̀rẹ̀ ọdún KFC kún fún kàlẹ́dà àbíkáàkì ní KFC kún fún kàlẹ́dà yóò bẹ̀rẹ̀ jálárì wọn náà ọ̀pọ̀ sílé rẹ̀ náà yóò tàbí kan gbogbo wa láti mọ̀ wípé àwọn ọdún yìí àwọn tí máa ń sáájú rẹ̀ wọ́n tó dé kò sí tó pọ̀ rí gbogbo wọn náà ní ariwo pé kò lẹ́bà tó pọ̀ wọ́n sì mọ̀ mẹ́rù tó lọ́dọ̀ àwọn fúnra wọn náà kọ́ sí yóò ga àti yáwọn fún àwọn oṣù bàbà àbàkọ́ ìdẹ̀kùn ti kọ́

nípa kí ni nípa àìsùn nípa kí ni àwọn tí mímu bá àti ìwò ìwọ̀ ni nípa jíjẹ gbogbo àwọn oríṣiríṣi àwọn ìjọba ọ̀dà rẹ̀ lọ́wọ́ àti ilé ìjàmbá ọkọ̀ ní gbogbo àwọn ọkọ̀ lásìkò yìí tó kọ́ ọ̀pọ̀lọpọ̀ yóò ti fẹ́ sí ní obìnrin yà ọ̀pọ̀lọpọ̀ sí ní níbi tó ti pọ̀ àti ní ti ń bọ̀ ohun tí wọ́n jú ni yóò sì fi mọ́tò yóò máa lọ nínú àwọn tí ò rẹ̀ tó ti máa jẹ́ ẹ̀rí pé ààrùn ìdílé tí wọ́n sọ ní òkú torí pé àwọn ọgbọ́n tí wọ́n máa lọ́sì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìní òkú kẹ̀kẹ́ làwọn ọmọ máa ṣe wọ́n àmúṣà náà

ó kọjá sí abúlé rẹ̀ tó bẹ́ẹ̀ tàbí abúlé yìí ìlú tí ò ní lọ tí ò ní police when are you going back to your village kò ní dáwọ́ you are going back to our city ìlú yẹn ò ní police station kò ní lọ sọ́ọ̀tì tàbí ìjọba mi tàbí tàbí tàbí tàbí mọ̀ ìyàwó tó ń ta bí wọn. Bíbù ìṣọ́wárù tó bá jẹ àpò ìdẹ́bà ló kò ṣe káníbà mẹ́rin. Ní tó jẹ́ kó wá rọrùn ní ayélujára tàbí káàkiri íńtánẹ́ẹ̀tì gbogbo àwọn ọmọ òsì wò pé bí wọ́n ṣe ń ṣe kò ní kò ká àti kẹ́yìn kan wá ní láti ìlú àti láti ìlú àti àwọn ọmọ ògùn ó

wọ́n ṣe ọjọ́ bí ó tó gbogbo a lè máa dárúkọ àwọn ògbógbó yìí a máa dárúkọ ẹ̀ mọ́dàpọ̀ ọ̀hún ṣùgbọ́n gbogbo ẹ̀ ló kọ àpapọ̀ olùmọ́pẹ̀ ní hard drink lédè ìṣẹ́ off drink bí ìgbóná ni wọ́n ti lè gbogbo ní off drink ṣùgbọ́n hard drink àwọn ọtí líle náà ní ìgbà ọtí líle yóò rẹ́ ìgbà ọtí gbóná àwọn ògbógbó àwọn báyìí náà wọ́n yóò sì gbé dání tó fi tó yẹ ọmọ padà mọ́ ní àpò ìrọ̀kọ́ta wọn sùn àpò yìí. ó wá lọ orí tó àpò táwọn ọmọ wá ráàyè fún àmì òṣèlú kò sí ìbẹ̀rù pé wọ́n ti ìnira wò lápẹ́ ní pé tẹ́ kò sí kò sí títà tí ó halẹ̀ kan tó sọ méjì àbálẹ́ kò sí ẹ̀dá àmọ̀ wọ́n ti jẹ́ wọ́n ti parí ẹ̀kọ́

bàbá àsìkò yí iṣẹ́ tẹ́ fún aláàbòmíta wọn ìyá wa lékè ìta ó kọjá ó lékè nìkan ṣe wa sí lórí àwọn tó dá pé ilé kan ní care group student nínú education of india táǹpé ní ẹgbẹ́ ẹgbẹ́ ẹyẹ wọ́ọ́tọ̀ láti yorùbá ẹgbẹ́ ẹyẹ ẹ̀yẹ wọn tọ̀. ó lè rí òòrù rẹ̀ láwùjọ àwọn àṣà lọ́pìn tẹ́ńtẹ́ òní ilé. bẹ́ẹ̀ sì ni àwọn àdán wọn ò ní bá dàgbà kù ó nígbà tí ẹ bá ń sún kẹ́ra àwọn ògbóòdì ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ọ̀tọ̀ àwọn aṣẹ́ alábàbà tí òun náà ti wọn ní àwọn àtàkà àtàkà àwọn ìjọ yìí jí òru bí mo kàn fẹ́ fàyọ̀ ní pé àwọn ọmọ yẹn ti mọ ojú ẹgbẹ́ wọn bẹ́ẹ̀ ni ó sì múra wọn ní èjèèjì ẹ̀tẹ̀ta ìrẹ̀rí wá di ẹgbẹ́ àwọn oríṣiríṣi abẹ́ ẹbí ni wọ́n tún ń dá fún àwọn àtàṣe ẹlòmíràn ní dédé òfin abẹ́ ẹbí àánú ẹ̀bá rẹ̀ àánú tó wà ní ìjàmbá ẹ̀rọ ní orí. Orí lábá lábẹ́ ìjẹ́ àánú ní bí olùfẹ́ ẹni ní bá ń bá ọ̀rẹ́ kó lọ bẹ̀ kó lọ náà jẹun. Ẹni ara rẹ̀ láyá mú lọ bẹ̀ kí wọ́n san owó wọn sí ìtúrò ìgbé ìgbé àánú ní bí. Wọ́n bá bà sílẹ̀ kò ní jẹ́ àánú. Abẹ́ ìdúró ní ṣíṣíṣíṣí. Gbogbo olúwa níkàlẹ̀ ní àwọn àdúgbò ní àwọn àgbàlagbà rẹ̀ ó ti wọ́n máa bú àwọn ọ̀dọ́ ìwọ̀n tó bá tó fẹ́ ẹni òní bá wọn ẹgbẹ́ ní ṣe ní ẹ̀kẹ́ ẹ̀kẹ́ ládùúgbò ìtàn ṣàbá àgbàlá tó wà bẹ́ẹ̀ ẹ̀rọ lápá gbogbo ní àwọn àgbàlagbà bá fún ọkọ̀ ti lọ ó máa gbè lókè ẹgbẹ́ òṣìṣẹ́ ìgbókùn ọlọ́run tó láwà lẹ́ àwọn àwọn ajẹ́ eré apádà ẹlòmíì ní bí ìwé kan eré apádà àwọn ọmọ tí lọ bá wọn lẹ́fẹ́ ní ìfẹ́ àsìkò yí àwọn mùsùlùmí ọlọ́run yá ẹgbẹ́ lẹ́yìn náà kú لا يحسن الله أمرهم ويفعلن ما يفعلون أي أيها èyí mélòó oṣù méjì náà lọ níbo ló wà ní ìgbẹ́ lókè ara sílẹ̀ tí ń gbọ́ ọ̀rọ̀ ní ẹ̀sẹ̀ tí ní ilẹ̀ ìgbẹ́ lókè ara kúrú àrùn ìsàkùn ẹ̀kọ́kọ́ àtàwọn ará lè ní ọkọ yóò bòjú ọmọ wa pawọ́ pọ̀ ojú ọmọ kúrò níbi àwọn abúlé àsìkò yìí tí ó máa ṣẹlẹ̀ tó bẹ̀rẹ̀ báyìí pẹ̀lú pípé ọmọ ìgbésẹ̀ àkọ́kọ́ yẹn pípé àwọn ọmọ ìjókòó bá wọn ṣe ìpàdé nínú ilé àwọn ọmọ apá bí lọ́kùnrin àti lóbìnrin á pè wọ́n jókòó kalẹ̀ ìwọ́n bàbá ó jókòó ìyá ó jókòó ẹwà ṣàlàyé tẹ́ ẹgbẹ́ àti tẹ́ ẹ̀fẹ́ ìdítẹ́ ẹ̀fẹ́ ń fẹ́ àti ìdítẹ́ ẹ̀fẹ́ ẹ ṣàlàyé fún wọn gbogbo bàbá tó bá wà ní kí ń gbọ́ àti àti ń gbọ́ ojúṣe wa ni ẹ káàkiri àwọn ọmọ ajọ́ èrò kùnmọ́rìn nínú sọ́tún lòkùnmọ́rìn súra ẹ̀ẹ́kọ̀ọ̀kànlélọ́gbọ̀n ọlọ́run ìwà ìrọ́lá gbogbo náà ló fi ti ní ìwà owó ẹ̀yà ìdúkù yá ọmọ ìjà wa ìlà ìnà ṣe kàlà lónìí àbí tó tọ́lọ̀ lọ ọlọ́run gbogbo máa ń fi ọmọ ẹ̀ kalẹ̀ torí pé tó jẹ́ káwọn tó pè kalẹ̀ nípa gbọ́rọ̀ pé ni láti fẹ́ tẹ̀sán òmìnira lọ́sọ̀ọ́sọ̀ ọ̀rọ̀ tó ápẹ́ àwọn ọmọ mi ìjókòó kalẹ̀ báyìí nígbà tó ń já gbọ́ndé báyìí àti àgbàlagbà nù wọn àtọ́wé ìgbé nù wọn ọmọ ẹ̀yà àbàlọ́wọ́ òbí ẹ̀ àwọn òbí kan tọ́ àwọn ọjọ́ mọ́ àwọn ọmọ wa ti bàbá tó wà lọ́la kí ló bí fún ọ̀rọ̀ àwọn ọmọ ti yóò mọ̀ bàbá òbí bá bí fún o. èyí tó wá dùn ní kìnnì bàbá òbí yóò bọ́ ọmọ lóúnjẹ o. yóò àtúntò ìjọ tó ń kí Kí lára dá káàdì ààrẹ káka tí ó ti jẹ́ tẹ̀lá wà náà gbé ìdá. Gígé èèyàn fún ìgbàgbọ́ ọmọ àti ìmọ̀ ẹ̀yẹ. Olùgbé ìbí abẹ́ẹ́ká ẹ̀ láti ṣe ní àgbéyà aláyìn yóò tún sọ. Ẹgbẹ́ àwọn tí ò bá ń pè á èdè ní ẹgbẹ́ ọmọ wọn lọ sí ìlọ́dún kan. Ìgbàgbọ́ good for any admission this year. You are not going to any Làbẹ́sù lọ́dọ́lọ́dá àyọ̀sẹ́ni bí ilé àwọn ìṣàkàdọ̀lá. Ìlú tó pè fún ọkùnrin ọ̀dọ́ láti wà ní. Ó sọ fún mi pásánálì, àpáàdì, lẹ́kọ̀ọ́. Gbogbo ọmọ òṣìkọ́ apáàdì. Ó rí lọ́ọ̀bù lọ́dọ́ ó ṣe ìdájú pé ìlú. Jẹ́ òṣìkọ́ tọ́, tó bá lọ́wà ní ọdún kò sáyẹ̀, yóò wọ̀ ní lóòótọ́. Ṣùgbọ́n ó kéwú, á lọ lè akọ̀ ní ìdájú. Tàbí àdìbò ọmọdé lọ́pọ̀lọpọ̀ wà ní àwọn ọmọ akẹ́ta England, okay, Scotland, Ireland, During vacation, you don't see their children wait for them. They go on vacation. That's why I call it vacation. taking their children to different places, important places, where they are going to learn some other things other than academic work. Tó bá lọ lé ìwé, àwọn èèwé ìkọ́ ọmọ wọn lọ lẹ́sìn lọ sí èyí kan. Vacation ni wọ́n bá ọmọ wọn lọ, wọ́n lè lọ owó ìkànnì tó ń tún wáyé. Wọ́n lọ oko, wọ́n lè ká ọmọ wọn lọ owó màálù àwọn tó ojú bẹ sá ẹ̀wà òmọ́júndé ẹ̀ṣẹ́dà mẹ́rin wọ́n lọ àwọn eré àwọn ibi tó jẹ́ mọ́númí pàtẹ́ àwọn ibi tó lọ́pọ̀ tó lọ́pọ̀ tí wọ́n lọ́ ṣe lọ lẹ́nu ṣùgbọ́n níbi torí àwọn akáyẹ́sù ní wọ́wọ́ Ojú ọ̀nà àwọn owó ní

alọ́dúnrà nínú yahud àwọn yahudi lọ́nà tó bínú sí wọ́n gbọ́ nínú àwọn tó ti sọ mọ̀mọ́ ní nínú sáwá nìyẹn àpáńtò ni àwòsùn ṣe tán àwọn ní ìsìn náà bá fẹ́ lọ́rọ̀ wọn náà fún àwọn ọmọ ọkùnrin náà ti ẹgbẹ́ kan láti motivational speaker ọ̀rọ̀ ọ̀gá ló ń lọ láàbùkún mi ní ìjẹ̀ àyà báyìí tó mo kò sẹ́kọ̀ọ́ pẹ̀lú ẹni tó bá fẹ́ lẹ́kọ̀ọ́ ní wọn ní ọ̀hà di pé ìyàkàn sọ̀rọ̀ ìwú ní fáwọn èèyàn ìyá àtẹ̀rà lọ́jọ́ ìbá ṣiṣẹ́ lórí ẹgbẹ́ máa lọ owó pa lọ́dún kò ní lẹ́yìn ẹ̀kan àwọn lápẹ̀lẹ́ àwòsùn ṣèkan àwòsùn ṣèkan àwòsùn mẹ́tẹ̀lẹ́ Àwọn ọmọ rẹ̀ orí ní ìwó tán, ọdún wíìkì, ìgbẹ́ wíìkì, nínú ọ̀pá tí ó rí ọ̀dẹ̀ mẹ́tàlá, kò fi kéwú, ó tún fi ọ̀dẹ̀ mẹ́tàlá gbà lọ́wọ́ nípa ọdún ilé ọdún mọ́ padà sí ìlú tó máa jẹ lẹ́sìn ìrẹ́sìn ìrìnwó nú ó ní kọ́mọ ọ̀gbẹ̀ sí méjì mẹ́ta fún ọmọ òbí kéwú kọ́mọ rẹ̀ máa padà sọ nǹkan ní ìdílé ìdílé ọ̀pọ̀lọpọ̀ ló náwó ńlá ńlá lórí ọmọ rẹ̀ nínú ilé ìwé ọmọdé àtàkọ́dé tó lè wọ́n ti ẹ̀fẹ́ ìfún àwọn ọ̀gbẹ̀ sí padà They are just expensive schools. It doesn't mean that they are standard schools. So if you have a standard olùkùnrin kankan ṣe pẹ̀lú iye owó tẹ̀sán evangelization. You know, the pandemic is all sẹ́yọ̀ tọ́lọ́ bí i ẹ̀kọ́ bí ó ti dá tó. Ṣùgbọ́n wọ́n ń dà bẹ́ẹ̀ nípa wà ní owó ìjọba lọ́wọ́ òkè ẹ̀kọ́ wò ló bẹ́ẹ̀. Ṣàbá wọ́n lọ́wọ́

kódà ẹ̀yìn tẹ́lẹ̀kọ́ ọmọ lọ tó kó olúkà rẹ̀ lè fún láti dàbíkó ọdún ilé àkọ́kọ́ ní ogbó ẹ̀dá àwọn ọ̀rọ̀ ọmọ tó ní ogbó ọmọ ọmọ tó lójú kan báwa náà bá kí ó kù sí nǹkan bí lánàá rí ìran bí lánàá rí gbogbo tí mo gba yìí ló àdá why am fantastic thing is fantastic thing lè kó lájá tó hàn ní èsì ìdí náà ló sì dúró dáadáa Can you everybody? Carnival is like one house. We are not in an era of digital, digital of uh, not like the explosion, it's not revolution. Go and pray, much as you want to roof back with the that you need man lack, man lack, man must start out of, out of nínú owó tọ́lá ìjà àti ìgbà ọ̀pẹ̀rẹ̀ wà pẹ̀ ìrìnlẹ́ta ìpàtàkì tó wá ń kò ta sí gbé ṣeré ó ti bàtà pariwo ọ̀túnbá yìí tí orí ẹ̀tọ́ mú bẹ̀rẹ̀ bá ní ìdí tí ń pàdé ní ilé nígbà tó yà bá ìlú náà

Àmọ́ ní ìsọ̀lẹ́gbẹ́ lójú o, ẹni ò láti lè ní ọmọ rẹ̀ ló fi ọmọ rẹ̀ lọ. Ìṣẹ́lẹ̀ wọn ti lọ. Olúkù rọ́ ìtún ọmọ tó ó bèèrè ó bí ọ, ṣe orí mo ti pa sí ní ìrìn àpàdé àjọ ti ọmọ bá tiẹ̀ padà yà kàkà ń kú kó bá wọn náà. ṣùgbọ́n bàbá bá wọn jẹ́ ó sọ ní o tó náà bá wọn máa sọ owó bá wọn. fún èèkù nílì kì í ṣe kó bí ìdòwò ní pé káàkiri ọ̀sẹ̀ ẹ̀bọ́ títà ìkó bí ìlú ìlú káwà òmìnira ní ìhànlẹ̀ káwà òmìnira ní ìjà Káníkà ìṣẹ́ ọmọ ọ̀dọ̀ ẹgbọ́ orí jẹjẹjẹ ní òṣàkán ní orí káàkiri ọlọ́run mọ́. Tí wọ́n bá ń ṣe sáà ẹ̀yìn rẹ̀ ṣàlọ́ṣẹ́ ẹ̀rìn ẹ̀ṣẹ̀ kàwé, ẹ̀ṣẹ́ òkàlù tó ní kí wọ́n tó ń gbọ́rọ̀ fún ọdún fún kódà fún ọdún pé àwọn ọba ìfọ̀rẹ́ ní àpáǹ yẹ ìdájọ́ pẹ̀lú ìdánimá àmọ́ kìí ṣe gbogbo ọmọ ọmọ yóò lórí ìlú sí ilé ìlú ẹ̀yọ ó kàwé yé o bí mo lò ń lọ́wọ́ ní sẹ́ẹ̀tì wọ́n á pè é tó máa lò wá tó mọ̀ tó rà pé ìyàlọ́ ìfẹ́sì ọ̀hún àti tó mọ̀ lò bàbá wa ní ìfẹ́sì àwọn táwọn náà ń dà bá wa jẹ́ sí ìdá àbúrá ìgbà ìgbà ní ìsìn ìwà ń bẹ́ẹ̀ ẹ̀lọ́ tábùn àti ìlàbàárì àti èdè rẹ̀ lókè lẹ́kọ̀ọ́ ìtàkùn. Ee, ara ìwà àìṣe wọ́n ṣàkúnbẹ̀ ọmọ ìrìnàkò ìṣẹ́ ẹ̀yẹ ní tó tó ìwò ní ọmọdé ìjọ. Kí n ká ti bàjẹ́ náà wọ́n ti àrò ọmọdé àwọn ọmọ akọ́mọ̀ sí inú ẹ̀ lọ́wọ́ pẹ̀lú ìyá àkùkù ẹgbẹ́ náà kó ní sáwọn ọ̀nà kò yí torí pé wọ́n láyé ráyè rámù. Ẹ̀kọ́ mi ẹ̀fà àfà àjòwó kókòwó ní ọmọ ìjẹta. Àfà àkọ́fẹ́ tó lè tún lọ́jú ọmọ láìpù lẹ́gbà gbogbo kẹrù tẹ́tù. Ilé ìjọba ilé ọ̀fẹ́ ní àfà ìtura àkàfà ìtẹ́yìn. Ṣé ó mọ̀ tí ó kà pẹ̀lú ìlọ? Kúrà yóò mọ̀ tàbí àdókùnrin ọlọ́dọ̀ ìlú mọ̀ tí ó. Kò ní sí bàbá ìfún ní máa ń sọ ọ́nà ìbámu tí ó rú jẹ̀ níbi lọ́rọ̀ kàtọ́ wá sí ẹjọ́ pẹ̀lú ṣòkòtò tó ya àwọn ọmọ fún ìjẹ̀jọ́ wọn tó tẹ̀lé yóò jẹ́ ọ̀rẹ́ lè gbé gbogbo ẹ̀yìn rẹ̀ yóò lè lọ́dún. jẹ́gbọ́n mo jẹ́ ó fi sí jẹ́gbọ́n mo yẹn ní ìlọ́lẹ̀ ìlú tó wà ní five thousand fún àpá àfi fún wá fún five hundred ó ní ìtọ́nà lọ fún ní kí èyí á lọlé ìgbé iṣu ẹyọ ọ̀sán wọ́n tún bá lọ fún àpá àti àpá àpá àpá àpá òsì tó burú tí wọ́n pẹ̀lú ṣe olè gbé ẹ̀gbẹ̀ pàápàá ọmọ inú fẹ́ fún ọjọ́ oṣù àwọn òjẹ̀ lọ rà á fún ọmọ ìlú àwọn tàbẹ́ká ṣe láti ìrìn àmì ìtòrí àbújá rẹ̀ ìtọ́ ó tààrẹ̀ ìpòyà fún jẹ́ka mú sí táwọn tá a bá ń ṣe ojúṣe lọ́dọ̀ òun ní ká ṣe ìyá ní ìdí ìlọ wa ọlọ́run ká lè fún àgbà الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين. وإن كان الله تعالى لا يعلم ما هو من ẹ̀ka sọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ ajá tó kò káàkiri ẹ̀yọ ọkọ̀ àwọn òṣèré ìdíjì mọ́lé ọ̀dọ̀dá mọ́ ìdọ̀dá tí ó kù yóò lọ ìṣọ̀rọ̀ ọ̀gá mọ́lẹ̀ ìdọ̀dá tí ó kù pèrè ṣe gbogbo èèyàn máa tó lè láàyè láti lọ níbo ló lọ ó bẹ́ lọ sí ìnáwó rẹ̀ ìnáwó kí ní ṣe ìnáwó rẹ̀ ìnáwó rẹ̀ ìnáwó rẹ̀ ìnáwó rẹ̀ ìnáwó rẹ̀ ìnáwó rẹ̀ ìnáwó rẹ̀ ìnáwó rẹ̀ ìnáwó rẹ̀ ìnáwó rẹ̀ ìnáwó rẹ̀ ìnáwó rẹ̀ ìnáwó sáré ọmọ ẹgbẹ́ ń lé àjọ ọmọ dájú ara wa gẹ́gẹ́ bí ọkọ àti ìdààmú àbí èyí tó kọ́kọ́ rẹ̀ kí lọ wà fún àjọ tó kà mí lójú àwọn mẹ́rin fẹ́ kó dá ẹnu àwọn èèyàn ṣé ìwà fẹ́ mú òjò láti mẹ́lẹ̀ ṣe ìwà ní òbí ẹ̀ńtà ọ̀rọ̀ àwọn aṣọ́jà kan ìlú nílọ tó lára ló kò jáde fún ẹ̀yìn aṣọ́jà inú yóò rà ní ilé àwọn àmì ọ̀rọ̀ àti tó bá ti mọ tó láì fún ìlú yóò wá ti bẹ́ẹ̀ tún ìtàn ó ń bí obìnrin láì àgbà àti ìmọ̀ ìfáyì bàbá àwa òní àti ìṣe ìgbàmù tó rọ́ ní àti oúnjẹ yẹn o ìwó ọ̀rọ̀ dánú oúnjẹ láì wá mẹ́jọ wọ́n tó kù díẹ̀ kò sí lọ èdè ló wà dánú èdè mọ̀ káwọn òní láì ní iṣẹ́ ìyàtọ̀ òní tó bá lọ lọ sí àlọ́jọ́ lọ́wọ́ lọ́dọ̀ wá ní wa máa ìfáyì ó ti tù wọ́n nínú ọ̀pọ̀lọpọ̀ tó dà sọ pé obìnrin níyàwó ọgbọ́n èèyàn ti máa tó wọn tí wọ́n bá dà kan mọ́ ẹ̀ ọ́. Lọ́tọ́ mi máa dára wàhálà rẹ̀ ní ìlú tó mẹ́rin tó rògbò tó wà tẹ̀ wá tẹ̀ wọn òye tẹ ni wọ́n tẹ̀sẹ̀ káyéjú ọgbọ́n ẹ̀rọ ẹni wọ́n ní lọ́wọ́ bá yóò nítorí àbùkù ìtàfẹ́ lọ́wọ́ àṣọ ló bá lóko àti ìwádìí fún àpàdánù tó lé Oríṣẹ́ ẹni sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n bá lè gbọ́n pàṣẹ ní fóòmù gan fún ẹ̀. Ó ti fẹ́ ọlọ́run ní ìmọ̀ ẹ̀kọ́ anáfọ́nà ní ìmọ̀ ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n gbé ìgbà lọ́wọ́ ẹ̀ṣọ́. اللهم إنا نسألك والسلطان والعتبة والغنى اللهم اهدنا وسدنا وبارك حتى من أزواجنا وذرياتنا سورة العين واجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة